àwọn ìlú tá nílẹ̀ yorùbá nìyí ibẹ̀ láti kọ́kọ́ rí ìgbìn ìgbìn jẹ́ kan lára ìlù tí à ń lù fún òrìṣà òrìṣà ọbàtálá la máa ń lu ìgbìn fún òun náà ló tún wà lẹ́lẹ̀ yìí ìgbìn òrìṣà ọbàtálá ó fẹ́ràn àti máa jó lálalẹ́ after dinner ijó yẹn ó máa tó bá ti jẹyán tán nígbà tí èmi náà wo tí mo ṣe ìwádìí dáadáa lórí ọ̀rọ̀ yẹn pé ah, èèyàn lè máa jẹ yán lálá alẹ́ kó mọ̀jò bò ní ó ṣe sùn <laughs> so bàbá rẹ wọn ṣe ẹsáìsì ni so pé èèyàn lè máa jẹ yẹn pé favourite food wọn náà ìyẹn ìyẹn ìyẹn lálá alẹ́ tó ah, bàbá fẹ́ràn ijó ó sì níyàwó mẹ́rin wọ́n ti fẹ́ máa jó lálẹ́ ìyàwó ìyàwó mẹ́rin ni wọ́n máa pàtẹ́wọ́ wọ́n máa dá orin oríṣiríṣi so many years bàbá discover igi ọmọ wọn á fi gbẹ́ ìlú mẹ́rin fún ìyàwó mẹ́rẹ̀ẹ̀rin hmm. ìlú yẹn á bẹ̀rẹ̀ pẹ̀lú ìyá àgbà ìyá ìyá ńlá tó jẹ́ ìyálé hmm. àfèrè hmm. kẹ́kẹ́ àti ìyá àgàn instead of clapping up wọ́n máa ń pàtẹ́wọ́ yẹn ọwọ́ ìlú yẹn ní ìyálé kọ̀ ìyẹn kálukú ti mọ ìlú ẹ̀ wọ́n ṣe ní wọ́n ṣe pọ̀wọ́ síra wọn ìlú ìyálé ìyàwó kejì ìyàwó kẹta ìyàwó kẹrin látòrí ìlú ìgbìn láti bẹ̀rẹ̀ sí lùlù pé ìlú ní ìyáàlù ìyáàlù ìgbìn tó jẹ́ pé ìyá ilé ẹ̀ náà láti jẹ́ pé ó bọ́ sórí bẹ̀m̀bẹ́ bẹ̀m̀bẹ́ nìyẹn a máa ń lu bẹ̀m̀bẹ́ fún Ọ̀ṣun òun náà dẹ̀ ní ìyáàlù ìyáàlù ẹ̀ ló tóbi jù mẹ́yẹn àwọn ọmọ ilé ẹ̀ ló tẹ̀lé yẹn Kóso ló wà lókè yẹn tí ó lójú kan ojú kan lòun ní ọwọ́ náà ti máa fi ń lu òun ọmọ ìyá àlùdùdún lòun náà tó wá máa ń fún òun náà bá ṣe máa ń fún ìyá àlùdùdún ìyá àlùdùdún wà lókè yẹn pẹ̀lú ṣàwòrán lára rẹ̀ àti ọ̀pá la máa fi ń lù agogo àwọn onífá máa ń da agogo ó dẹ̀ ṣe jẹ́ mẹ́ta yẹn bẹ́ẹ̀ ló ń fún wa ní ohun tí Yorùbá fi ń gbé ọ̀rọ̀ jáde dòrèmí àgẹ̀rẹ̀ nìyẹn Ògún ni wọ́n ń lo àgẹ̀rẹ̀ fún adẹ̀ tó máa ń fi ń sọ òde láàrin ayé ìjọ́un táwọn bàbá máa gbé lọ sóde wọ́n gbé kan lára àwọn ìlú yẹn bíi tó wà láàrin àbí alákọ̀ọ́kọ́ wọ́n máa fi lu kóńlé ógbélé tó bá ti di pélé ti sú kí kálukú máa lọ lé rẹ̀ ẹni tó bá mú lẹ́yìn ìgbà yẹn yóò kiri mọ́ínmọ́ín. pàtí hmm. ayédáyé àlàjú ni ayédáyé wíṣù táwọn àwọn nìsín ìlú yẹn náà máa ń lù òyìnbó ló ní fèrè ẹni tó tọ́jú tó lè fọ́ ní ekutu àbí kí ni a máa ń pè é tó máa ń fi eh, ìwo ẹtu tó máa ń fi fọn nífẹ̀ẹ́ táwọn bá àwọn ọdẹ tó máa ń lò ṣùgbọ́n ìlú yìí náà máa ń fi ń lu gbónlé ógbélé láyé ìjọ àti Àlàjúndé náà ni ó di pé ń ṣèfèrè ni àwọn bàbá náà fọ ní ìrònà tó bá ń ṣiṣẹ́ wọn ìlú ètò wà lọ́kàn yẹn là ń pè ní àgídìgbò òun náà ló wà níbí a máa ń tábì jìtá ni haruna sọlá ṣì ń lò àwọn eléré aláì àwọn eléré kan náà lẹkọọ alápàlà wọn máa ń lò wọn náà lè dá orin wọn náà sì láwọn àlùjọ ìyàtọ̀ wà nínú àgídìgbò àti ògìdìgbò ògìdìgbò nílùú tó ń sọ̀rọ̀ hmm, lówe lówe àgídìgbò là ń ta bíi jìtá ẹ rí i pé òun ò láwọ lójú nítorí ìwà sí láwọ lójú àlẹ pé nílùú hmm, ìlú ni hmm, ògìdìgbò ògìdìgbò là ń sọ pé à ń lù lówe lówe aro nìyẹn tó dàbí akàn yẹn wọ́n máa ń fi gbára wọn òun náà sì nìyí wọ́n máa fi ń gbára wọn wọ́n máa máa sun rárá pẹ̀lú ẹ̀ hmm. ó sábà máa ń wà níwájú ààfin àgbà àwọn ìlú tó bá jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú Ọ̀yọ́. Ọ̀yọ́ náà ibẹ̀ náà ti máa ń sun rárá. bẹ́ẹ̀ la rí lẹ́dẹ̀ àwọn ìlú tó jẹ́ pé Ọ̀yọ́ náà ti wá ó wọ́pọ̀ níbẹ̀ láti rí aro àtàwọn onírárà sẹ́línì yìí ọlọ́ọ̀nù yẹn tó dàbí abọ́ ìjẹun mm. yẹn a máa fi ń gbára wọn àwọn olóbìnrin ilé náà máa ń lò wọn á fi ń dá orin sí náà wọn á ṣe ń mú tó máa wọ ẹsẹ̀ mọ́ wọn á máa dá orin oríṣiríṣi àbẹ̀rẹ̀ tí èèyàn bíi ogún bá ń wọ ẹsẹ̀ lẹ́ẹ̀kan náà yẹ pé mm. yóò hàn dáadáa tẹ́lẹ̀ yóò lè máa bà mú pẹ̀lú bó ṣe ń wọ ẹsẹ̀ yẹn ìlú bàtá lẹ́rí yẹn Ṣàngó ló ní ìlú bàtá ìyá ìlú ẹ̀ ló wà láàrin omele olójú mẹ́ta àti omele abo ó nìyẹn ìyá àlùdùdù làwọn olù tó jọra wọn yẹn wọn ní ìkọ̀pá wọn fún ní ara díẹ̀ yẹn yẹn ìyá àlùdùdù ni ìlú dùdù náà ń pè wọn inú ẹ̀ láti rí ìyá àlùdùdù kànáńgó ìyá emele ìyá gúdúgúdú a máa ń sàn yẹn orúkọ mẹ́ta tó máa ń pè gúdúgúdú ni ọpọ́n bẹ́ẹ̀ la rí ṣẹ̀kẹ̀rẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ àwọn alájẹ ọba alùsẹ̀kẹ̀ ló máa ń kà fún alùsẹ̀kẹ̀rẹ̀ kò sílé nílẹ̀ yorùbá tó bá ní í ṣe pẹ̀lú tó jẹ́ ọ̀yọ́ pọ́nbélé ni wọ́n ń bẹ̀ tẹ́ẹ̀nì bá tẹ́ẹ̀nì gbọ́ ilé alùsẹ̀kẹ̀rẹ̀ mm-hmm. wọ́n máa ń kí wọn pé alùsẹ̀kẹ̀rẹ̀ sálùkìsẹ́ ọmọ alájẹ ọba ọmọ afẹ̀yìnrìn wọ́dà tó bá wọn ará ẹ̀yìn máa wá fi rìn mm-hmm. tí wọ́n fi máa wò ẹ̀ táwọn ẹ̀ta tẹ̀ wọ́n ìyá lu àpéntí ló tóbi yẹn irú ẹ̀ ní omele ẹ̀ ìyá àlùdùndú ìyá àlùdùndú nìyí pẹ̀lú Ṣaworoide Ẹlẹ́tì ìyá àlùdùndú sábà máa ń ní Ṣaworoide lójú ṣùgbọ́n àwọn onílù míì máa ń tù torí pé ó máa ń wúwo ó máa ń jẹ́ kílò tó wúwo ní apá ẹlòmíì àṣìrẹ́ lómi ìdẹ́kùn ti mọ́ lára tẹ́kùn kò tiẹ̀ lè lù ú èmi gan-an ìlú tí ò ní Ṣaworoide ṣùgbọ́n ó wà lára àlùkòsí lára àlùkòdì kí lù má kàn kò sì sílù tó ń jẹ́ sahoro idẹ torí a rí i pé àwọn èèyàn fẹ́ da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn pa láti wo fíìmù bàbá wa tó jẹ́ Kìlàní tó jẹ́ sahoro idẹ orúkọ fíìmù sinimá àgbéléwò tó jẹ́ sahoro idẹ olùkọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ṣọ́ lámẹ́yìn àti ìlú yìí ara ìlú ó náà dẹ̀ tó ní òun tóun náà náà máa ń àdìmọ́ ìlù tí a bá ń lù ọ̀sùn bó ṣe fẹ́ lù tí ò ní dún tó bá ń rìn gan bá ṣe ń gbẹ́sẹ̀ ó ń dún ṣùgbọ́n a lè tú kúrò a máa fi ń buyì kún ara ìlù ni tọ́ta bá tu ẹ́ rí i pé yóò yàtọ̀ yóò bó ṣe rí lójú á kù díẹ̀ tó kò sílù tó ń jẹ́ ṣàwòròdẹ mo máa ń fẹ́ láti sọ ọ̀rọ̀ yẹn tó mo ti ráwọn ẹ̀mí tó béèrè pé ìlú ṣàwòròdẹ ńkọ́ ẹ jẹ́ lu ẹ wá lu ṣàwòròdẹ fún wa kò sílù tó ń jẹ́ Ṣàwòrẹ́dẹ Ṣàwòrẹ́dẹ lè wà lára ìlù ó lè má sí ó wà ńbẹ̀ kò sí ńbẹ̀ ìlú máa fọhùn á dẹ̀ sún alálùdó ìlú yìí ọ̀pá tá fi ń lu ìlù dòdò nìyí à pè ní ọ̀pá àárín gbùngbùn ìlù yẹn la máa ń fi ń lù bẹ́ẹ̀ sì la máa fún leather strap ẹ̀yẹ ọsán lórúkọ tá à ń pè àwọn awọ tó wà níbi tá a tọ́ tá a so mọ́ ojú méjèèjì a máa ń fún un mọ́ ẹ̀gbẹ́ ni wọ́n fi sọ pé ìlú dòdò fi gbogbo ẹ̀ ṣe ìpamọ́ra a máa pa mọ́ ara àpamọ́ ẹ̀gbẹ́ pàṣẹ pamọ́ ẹ̀gbẹ́ yìí gbogbo àwọn ọsàn yìí náà ló máa ṣiṣẹ́ láti fún wa ní ohùn ohùn tí Yorùbá máa ń lò láti fi sọ̀rọ̀ náà ni do re mi mi re do do re mi re mi mi mi tó lè fún wa ní Adéwálé Adékúnlé Ọlátúnjí Babájídé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ohun yìí náà la máa fi ṣàlejò. ọ̀rẹ́ mi. dáa. ó lè kọrin ó lè sọ̀rọ̀ ó lè kìyàn ó lè kíyàn. ẹ káàbọ̀ sí dáadáa lẹ́dẹ́ gbogbo ilé ń kọ́ lálàáfíà ni kú rìn ẹ káàbọ̀ ilẹ̀ bá a mú bọ̀ ìtẹ̀lẹ́bùn mi ń kọ́ bàbá wa fẹ́ tọrọ nǹkan ni wọ́n ní kíní ìwù mí ìgbàgbára mi ò ká tẹ̀pẹ́ ni a fẹ́ fún ọ bí aṣọ yín sì wù mí o ìgbàgbára mi ò ká. ọ̀dà màá bá màá fún ètè ẹ náà tó ń sọ̀rọ̀ ní ọdẹ màá gbọ́. jì ká máa má ìtẹ̀ ṣùgbọ́n gbogbo èèyàn ń pè ní gángan òun kọ́ ni gángan gángan ni àwọn chocolate rán mú òsèyìn ìkànnà wọ́n máa ń fi ọwọ́ ìkànnà mú tẹ̀ ṣùgbọ́n wọ́n lè lù náà bí ìbáṣe ìkànnà ṣùgbọ́n láti jẹ́ kí rán mú dáadáa èèyàn lè bọ̀tẹ̀ yìí ṣùgbọ́n èyí kànáńgó tàdá àpàlà lórúkọ ẹ̀. wọ́n jọra wọn ní lúlù wọ́n jọra wọn lójú tẹ̀bọ́tẹ̀ bá rí i pé wọ́n gòjòra wọn lọ ṣáà náà ti rí i ẹ̀ka fẹ́ yọ méjì ẹ̀ gan òní gangan nìyí bá máa ń lò náà la ń lo àwọn yẹn a gbọ́dọ̀ ní ìkànnà. a lè kànnà gbà mí tó bá sì lè kànnà yóò sọ̀rọ̀ o ẹ rí i pé òun gan tó rán mú gan láì tìfẹ́ kànnà sí ohun ẹ̀ yàtọ̀ sí sí kànnà wò. à ń pè ní gúdúgúdú pẹ̀lú ìlàgbà tàbí bílálà a máa máa ń sàn ohùn méjì lòun ní nínú gbòòlù tó jẹ́ ìlù dùdú òun nìkan ló lóhùn méjì táwọn yòókù ní ohùn mẹ́ta òre ní òun nìkan nítòun ní ni míre onídò. sísan rẹ̀ ó dìbẹ́ nìkan sí ìlú tá a fẹ́ dálẹ̀ tàbí ìtẹ́pà fẹ́ wọ́ọ̀bù ìwọ́ọ̀bù kó yẹ fẹ́ lùlù hò fáwọn ọdẹ. nípa àlùjọ fáwọn ọdẹ mímí rèrè rè dákú àmọ́ pè ní dákú lọ́rọ̀ gbọ́dọ̀ dákú lọ́rọ̀ gbọ́dọ̀. gbogbo àwọn akọ́mpímẹ́ǹtì kù gbogbo àwọn agbélé tó tó tó gbogbo náà kù àlùjọ a máa pòwe a máa sọ̀rọ̀ a máa làlùjọ gbogbo àwọn kún ọpọ́n tí wọ́n bá sán èmi tí wọ́n bá sán náà ló máa sọ ọ̀ nǹkan tí ẹni tó gbé yàrá lọ́wọ́ fẹ́ dá láti fi sọ̀rọ̀ ó lè kọ́kọ́ san ọpọ́n yẹn fún wọn kó tó bẹ̀rẹ̀ ó lè dùn dídídídídídídídídídí tí mo ọpọ́n yẹn ẹni tó gbọ́pọ́n lọ́wọ́ tó mọ nǹkan tó máa sán tó wà mọ ìgbà fẹ́ lù tó ìyẹn náà fi sọ pé gúdúgúdú ni mí ibẹ̀ kọ́ tóra sílẹ̀ ìlú tí wọ́n ń lò nínú ọ̀rọ̀ náà nìyí gúdúgúdú ni mí ìjọba fura sílẹ̀ ìdí ni wípé gbogbo àwọn ọmọ ìyá ìyókù tó jẹ́ ọ̀nàǹgó eh, ìyá àlòdùdún omele ìṣáájú omele wẹ̀yìn gbogbo ẹ̀ á ṣẹ̀ṣẹ̀ fún wọn ká tó sọ̀rọ̀ ni ó kàn sọ pé òun ò fìgbà kan tó o nílò láti fún mi mọ́ra ọ̀ pa mí má bíyá kó o tó lù mí òun wà bàbá ìkọ̀kan mú ìlagbà rẹ wọlé mi lórí bàbá ẹ̀ rí i pé a fún ìgbàkan lára tiẹ̀ ilẹ̀ yorùbá máa ń lò pé ah, gúdúgúdú ni a dẹ̀ máa ń lò fáwọn bí àwọn akọni àwọn jagunjagun ló máa ń fẹ́ rọ́rọ̀ yẹn jù tó gúdúgúdú tí wọ́n ń sọ nìyí wọ́n tún lè sọ pé gúdúgúdú abẹ̀yìn jákànjákàn ẹ̀rí pé ẹ̀yìn ẹ̀ náà jákànjákàn ni wọ́n ti ń sọ̀rọ̀ bí ajé bí ajé à ń jẹ́ kí à ń jẹ́ kí ajé gbọ́n tán bẹ̀ ajé máa ń wà nínú lọ́wọ́ èso hmm. oríṣiríṣi dọ́là gbogbo ẹ̀ náà lè mú wọn ẹ̀ mọ̀ wá kó wa o. owó mọ́ ń wà nù ẹ̀ tó rájé ni ajé ò ní wá gbogbo wa sọ ajé nì a ti ná gẹ́gẹ́ bí owó rí tí Yorùbá bá tẹ̀sí pé wọ́n ń bọ ajé náà èyí tí wọ́n ń lò náà nìyí pé ẹ gbọ́dọ̀ ẹ bọ̀dọ̀ ọjọ́ Monday lẹ́rìí gan lórí social media kẹ̀kẹ̀rẹ̀ lẹ́lòmíì kò síbẹ̀ wọ ajé bàbá mi yìí lẹ́yìn ní òkìlì kan ajé nì ara táwọn ọba wọn fi fẹ́ lá láyé John, ni ìyíyàn tó wá one thousand sára àgbè ọmọ olùfọba johnson nígbà yẹn pẹ̀lú omi sì ń wá ẹyọ kan tí ó fi dákà ẹni kábíyèsí fi ń jó láàfin tó gba àwọn nǹkan yìí ni àwọn tó bàbá fi fẹ́ láàfin láyé ìjọ́un àti olùdíni lẹ́nu ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́ba ń jó aláàfin bá máa ń jó dáadáa gbogbo irú ẹdẹ náà tó wáyé pé ọ̀yọ́ la ti wá gbogbo tẹ bá bá lọ́yọ̀ọ́ rẹ́bà lẹ́dẹ̀ kíkọ́ ààfin wa gan ó jọra wọn Orítìmí jẹ́ kan lára àwọn warrior àwọn general Aláàfin nígbà náà gbogbo tẹ̀dẹ̀ ẹ̀rùjọba rí agboolé ní Ọ̀yọ́ ìtẹ̀dẹ̀ náà ni bíi ti wọ́n jọra wọn níṣe ìwà ọ̀rọ̀ ìyọ́ là ń sọ lẹ́dẹ̀ lùgbìnì yìí ìyá àlùgbìnì yẹn tó tẹ̀lé ni ìyàwó tó tẹ̀lé ni gangan nìyí last wife ni ìyàwó tó kàn ní ìyàwó pátápátá àpẹpọ̀ ìlú ẹni ìlú Ìgbè ìlú Ìgbè tá ń lù fún Ọbàtálá ó nìyẹn. èyí là pè ní àgídìgbò dòrémí. bá ṣe ń lò a tún máa ń lu gbogbo ara yìí náà mọ́ tẹ́lí a máa ń lu tẹ́lí pẹ̀lú àgídìgbò pẹ̀lú pẹ̀lú kànàngó kan àbí ìyáàlù àlùjọ bẹ̀rẹ̀ orin àjíbẹ̀rẹ̀ rẹpẹrẹ ònìyàn. aró nìyí mo máa sun rárá mọ́ láti ń wà rẹ̀ mú ọ̀gàn dọ́là àgádá bá rí ọ̀dọ́lẹ́ àgbẹ̀yìn ẹ̀kùlé ní òbára rẹ̀ nínú jẹ́ ògbó páyé rèké dẹ́nu àkọlù wọ́n bá ṣe ń bẹ́ẹ̀ tó máa ń lù mọ́dùdù náà kí wọ́n náà máa. wọ́n pè ní aro. èyí ni ṣẹ́lí. ẹ̀rẹ́ ẹ̀yin alára wa èyí ni tamborin àwọn bàbá wa kóyìnbó tó dé àbí kí ni ìyàtọ̀ ọdún táwọn náà ṣe táwọn náà ṣe wà the same thing lájọ fúnra wa táwọn bàbá wa náà ti ní ìmọ̀ wọn nǹkan wọn kóyìnbó tó dé lọ́kàn bá wa fọgbọ́n tẹkinọ́lọ́jì wọn gbáǹdì sí i ni tẹ bá wà àwòkọ́ṣe wọn tó ń ga wọn àwòkọ́ṣe àwọn ìgbín ni àwọn kan ló gbé ìtàná àwọn bàbá wa lu ọsán àti peg èèkàn wọn fi fún àwọn ọsán yẹn mọ́lẹ̀ ó sì fún wa lóhùn tó yẹ kó fún wa àbí ṣé kò fún wa ní dòrémí àbí irinwó lẹ́yìn lára dùndún tí wàá ṣe pé sáwó rẹ nìkan a sì lè tù tó <laughs> àbá wa ti ní nǹkan ìgbádùn wọn nǹkan àmúyẹ wọn kóyìnbó tó dé ọ̀pọ̀ ìpá àwọn tó yẹ pé ó pakasọ díẹ̀ nígbà tí tẹkinọ́lọ́jì náà tún advance àwa náà lọ́gbọ́n ń lò àwọn àbá wa ti níbọn wọn àwọn alálàgbẹ̀dẹ àwa náà lọ́bẹ̀ rẹ̀ lá a sì lọ́bẹ̀ táwa náà fi ń dú adìẹ tá a fi ń dú eh, ewúrẹ́ táwa náà bá ń sọdún ògún tá a ń sọdún fá ṣòkòtò òyìnbó ló kọ̀bẹ wá fún wa <laughs> àwọn náà ti ládàá kájà láàmù tó dé <laughs> aládàá tiwa alọ́jà àgbà tó gbogbo kan wa náà nàìjíríà ti ní agogo nìyí tó fún wa ní ohun mẹ́ta yẹn lórémí òfẹ̀dún tiẹ̀ ń dò ré lórémí àwọn gbogbo yẹn àwọn babaláwo wọ́n máa ń tó máa ń lù báyìí tó wọ́n máa fi pòwe tó wọ́n máa fi sọ̀rọ̀ pẹ̀lálùjọ wọ́n máa lè lùyà ìgbà míì wọ́n á fi ìyá àlù kan kún pẹ̀lú àwọn orin oríṣiríṣi. Ifá ní ó pọ olúwa rẹ̀ jẹ́ ẹni bá fojú ọ̀kùn rọ́wọ̀ Ọ̀rúnmìlà ó pọ olúwa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orin oríṣiríṣi wọ́n mọ̀ dá sí àwọn nǹkan ìlú orin nílẹ̀ Yorùbá. Ìyá àlù bàtá nìyí ọwọ́ méjèèjì la máa fi lu lẹ́ẹ̀kan náà òun ò dàbí ìyá àlùdùdù tá a máa ṣe máa fún bìkan ibi láti máa wá nóòtẹ̀ kiri wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́. omele bàtà ní olójú mẹ́ta.